أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته kó omi rẹ̀ tó gbà. ọ̀pọ̀ ni fún ọlọ́wọ́ bá ọba lọ́wọ́ sọ̀rọ̀ ìhànà ọba tààrà ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀rẹ̀ ọ̀rẹ́ tí ó ṣe fún wa. ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kò máa bá anáwó Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aláàlẹ́ rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti kalau olùtọ́lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa. títí tó fi di ọjọ́ àlùkìyàmà lẹ́yìn náà onílẹ̀ ọ̀rọ̀ ojúmọ̀ ìṣòro ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù sọ́fà ní fourteen forty ìjọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. a tún tẹ̀síwájú ní mọ́tíjú ìlú péjú nípa ìdánilẹ́kọ̀ọ́ bí a máa ń ṣe ní àṣálẹ́ ní ẹ̀yìn mọ́tò ìlú títí di ẹ̀yìn ṣáà. nínú kíra aṣáájú ọ̀sálàtà ti kù sóòlù òun náà ni àtúntún tẹ̀síwájú lónìí insha Allah ta'ala ìtúnṣe pé ní ìjẹjọ àtàlàyé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ là ń tàlàyé bọ́ àwọn wa nípa ṣẹ̀ránì tó ń dá ilaha illallah òsì kù díẹ̀ láti tàlàyé egun alákọ̀ọ́kọ́ nínú orígun ìsìláàmù márùn-ún bí sáà ti gbé lónìí ó ní bí alùpùpù àtọ̀ àkótán ọ̀rọ̀ àkórí ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ ó ní pé annahu la ilaha illallah dájájú kò sí ẹni tíjà òtítọ́ sí lódodo ọ̀pọ̀lọpọ̀ bá nìkan ṣoṣo gbólóhùn yìí ó sì ní orígun méjì orígun àkọ́kọ́ ní anáfíò kíkọ kíkọ gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní àlèfúbà ìfẹ́ ìjọsìn nílẹ̀ fún ọlọ́run nìkan ṣoṣo ní òtítọ́ lódodo tọ́ba sọ fún ọ wípé kí ni orígun la ilaha illallah a sọ pé méjì náà ni òní anáfíò wọlé nígbàdí. àwọn májẹ̀mú méje ó sì wà fún gbólóhùn la ilaha illallah kó tó di pé gbólóhùn yìí ó lè wúlò yóò lè ṣàǹfààní fẹ́ni tí ọba ń wí àdúgbẹ́jẹ́ pẹ̀lú àwọn májẹ̀mú méje alákọ̀ọ́kọ́ méje yìí òun náà ní ilmu yaqinu wa ikhlasu wa sidqu. مع محبة وانقياد والقبول لها على فقال مجد مجد علم على علم إيمان ẹlẹ́ẹ̀kejì ni yẹ̀kínun àmàdájú gẹ́gẹ́ bó ṣe wà nínú orin tá a pín yẹn ẹlẹ́ẹ̀kẹta ni ìkìláàsùn ìkúrójú rere ọlọ́run gangan fúnra ara rẹ̀ ti ṣàkómọ́sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ni sídìkù òtítọ́ òdodo rẹ tó ní sí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni mahaba òfin ni màá mahaba pẹ̀lú nínífẹ̀ẹ́ gbólóhùn yìí ẹlẹ́ẹ̀kẹfà wọn kìyàd ìdíwọ́jú sẹ́lẹ̀ gbígbà fún mi wọ́n kọ́ bóòlù ẹlẹ́ẹ̀kẹjẹ nìyẹn ní gbígbà wọlé fáwọn mọ̀lẹ́sẹ̀sẹ̀ alẹ́rìn kání máa ń pa aláìní ilaha ọ̀nà ìdáná lọ́jọ́ fún wa torí pé ìmọ̀ta bá ní ń parẹ́ yìí oní ọkọ̀ àìmọ̀kan nípa rẹ̀ ní ọkọ̀ fún wa ti ṣe ìdàkejì mímọ̀. torí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún anabi sallallahu alaihi wasallam pé fáìlẹ̀ mu annahu la ilaha illallah lọ́mọ pé dáadáa tí kò sí ẹnìkan tí ìjọsìn tó ti lódodo àfi Allah subhanahu wa ta'ala. ẹni yóò ti máa ń sọ gbólóhùn yìí pẹ̀lú ahọ́n rẹ̀ ṣùgbọ́n tó sáyìn mọ̀kànmọ̀kàn nípa ìtumọ̀ rẹ̀ ilé ìgbólóhùn yóò lè wúlò fún bẹ́ẹ̀ níbẹ̀ o àyàfi pẹ̀lú kọ́ mọ ìtumọ̀ rẹ̀. ẹ̀sùn béèrè túmọ̀ rẹ̀ lọ́rẹ̀ lọ́rẹ̀ fẹ́ túmọ̀ rẹ̀ ní pé kò sọ́ba méjì àfọlọ́hún kò sáré-dà àfọlọ́hún lásán tàbí ó ní pẹ́tọ̀ kò sólè jọ́sìn fún àfọlọ́hún. gbogbo àwọn ìtumọ̀ yìí ti túmọ̀ la ilaha illallah kò sẹ́ni tá à ń jọ́sìn fún àfọlọ́hún kéèké túmọ̀ rẹ̀ o torí pé wá lọ pé ọ̀sọ́ba méjì àfọlọ́hún àwọn ọba pọ̀ lórílẹ̀ ayé yìí ọba ní asẹ́yìn ọba lẹ́lẹ́yìn kó ọba ní ọ̀kẹ́rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni oúnjẹ náà ń kọ́ ọba ni. oúnjẹ ọba lòun náà àti gbogbo àwọn ọba míì tó ti pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó gbé kalẹ̀ sórí ilẹ̀ ọba ni wọ́n láàyè wọn tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ọlá tó fi wọ́n sí. káwá sọ pé lóun pé kò sí ọba méjì àfọlọ́hún yóò sì tún la ilaha illallah nìyẹn. kíyàn sọ yí pé kò sí adẹ́dà àfọlọ́hún díẹ̀ nínú ìtumọ̀ la ilaha illallah ni. torí àwọn tó ń di aláìgbàgbọ́ ọjọ́ kìíní àná àwọn náà gbà yí pé ọlọ́dọọdá sọmọ méjèèjì àtìlẹ̀ méjèèjì tó ti bẹ́ẹ̀ gbígbà àwọn òògùn ọwọ́ ní Islam ànábì tún bá wọn jà lórí wípé wọn ò jọ́sìn fọlọ́ tọ́ tọ́ba tí wọ́n sọ pé kò sẹ́ni tá à ń sìn àfọlọ́hún àjẹpẹ́ tó ń tu lọ́n sọ ni pé Ṣàngó tí wọ́n ń sáwọn èèyàn sìn náà ọlọ́run náà nìyẹn pé gbogbo tí ẹ ti ń sìn ọlọ́run nìyẹn ìtumọ̀ sọ gbàlérò nìyẹn kò wọlé àfikátù ìtumọ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn kò sẹ́ni tí ìjọ ọ̀pọ̀lọ́ àtẹ́pẹ́ gbogbo tí wọ́n sì lẹ́yìn ọlọ́run irọ́ ní ìbàjẹ́ ní òfò ní òfò nínú ọmọdéwò oní àlẹ́yẹ̀kín àmọ̀dájú fọlẹ́ẹ̀kúnnù máàhù ṣak kò ní sí èméjì pẹ̀lú rẹ̀ torí pé apá kan ọmọ o iyèméjì ń bẹ fún un nípa gbólóhùn irú ẹni báyìí màtó lóhùn nípa la ilaha illallah yàn lálàáfíà ọ ọba lálàáfíà ni ìṣe ni àmàdájọ wà nínú ọkàn rẹ tí ò ní sí méjì ń pa la ilaha illallah nínú gbèsè ayé ẹ torí ẹ ẹdí èméjì méjì wọn náà ọkàn rẹ sí la ilaha illallah la ilaha illallah yàn lè ṣe láǹfààní o ẹlẹ́ẹ̀kẹta ní ikhlas kọjá torí ọlọ́run ọba láfi má láfi má àmàtúmọ̀ rẹ̀ a sì wá má màdájú rẹ̀ aláti fi wá ojú rere ọlọ́run kìí ṣe kankan ní ètò ayé pé à láyéláyé lọ́la tèmi tí mo máa ń wí torí kí kí màá fi rí nǹkan gbà lọ́wọ́ mùsùlùmí mà ní torí kí màá fi fẹ́yàwó láàrin wọn mà ní torí kí mo fi fi mí jẹ alága abìkan tàbí ọba abìkan báyìí náà ni mo fi máa ń ṣe bẹ́ẹ̀ torí pé mi máa fi ń wáyé mà ní àhá káfí ojú rere ọlọ́run ni ká fi wá nǹkan kankan ní ayé oní ọ̀pọ̀ ẹ̀bọ fún wa torí pé ńgbà tá a bẹ ti lè di pé àbá ti fi wójú rere ọlọ́run àjẹ́ pé yẹn ọmọ fi nǹkan kéjì ọlọ́run látara gbọ́dọ̀ la ilaha illallah torí apá kan àwọn èèyàn ṣe wọ́n wí gbólóhùn yìí ṣùgbọ́n o wọn ò fẹ́ bọ́ sílẹ̀ látara wípé wọn ò fi wójú rere ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. láti máa rẹ́ lómi ìṣẹ́ ń pẹ́ gbólóhùn la ilaha illallah ìṣẹ́ ń lọ tó sì máa pẹ́ràn fún sáré yóò máa ṣe àwọn kan ní ìtọ́ta kó gbólóhùn lẹ́yìn ẹlọ́lọ́ ìlú ẹni bẹ́ẹ̀ àwọn mọ́jẹ̀mú yóò sí lára rẹ̀ ní ẹ̀kọ́ pé sáré tí ọba sì sí gbólóhùn lẹ́yìn ẹlọ́lọ́ rẹ̀ wúlò ìlú ẹni bẹ́ẹ̀. àpèrè kò lóyún èdè tó tẹ̀lé òun náà ni ká gba gbólóhùn gbọ́ ló ti tọ́ lódodo ètò ti pé òtítọ́ àtòdodo tá a ti gbàgbọ́ yìí òní ò lè wà jìnnà sí irọ́ nípa rẹ̀ oníjẹ́pọ̀ àparọ́ bíi gbólóhùn la ilaha illallah wa torí pé àwọn mọ̀nàfíìkì àwọn sọ̀bẹ́ tẹ̀lú àwọn olójú méjì àwọn wọ̀nyẹn àwọn náà sọ gbólóhùn la ilaha illallah gbólóhùn nírọ̀ ni wọ́n èso olódodo pa rẹ̀ irọ́ ń bẹ nínú ọkàn wọn ti gbólóhùn yìí wọ́n ńlá ti sọ́kà ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n o gbólóhùn irọ́ ni wọ́n fi ń pa síta wọn ò láti sọ́kà gidi nínú ẹ̀mí nípa rẹ̀ ṣùgbọ́n irọ́ ni wọ́n fi ń pa o ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ni ìdájá akẹ́lẹ̀ mọ̀nàfíkọ́ tí àwọn mọ̀nàfíkì bá wá bá ẹ̀rí àdéhùn sálà kọ́ọ̀lù wọn mọ̀ sọ pé náà ṣèhádù ìdẹ̀là ń jẹ́rì pé ìnákàlà rasulullah pé dáadájú rí àdéhùn sálà mọ̀jísí ọlọ́wọ́n bá ló ṣe wallahu ya'lamu ìnákàlà rasulu ọlọ́wọ́n bá sì mọ̀ pé dáadájú rí àdéhùn òjísí òun ló ṣe wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́run ìjábọ̀rọ̀ àìmánà hàn jonathan fasọ́jọ́ àṣẹbìrìlá wọ́n mú àìmánà hàn àwọn ìbúra tó ń búra fún yín yẹn ìbúra tó ń búra fún yín fáwọn gbọ́dọ̀ wọn bá gbọ́ wọ́n mú ní àwà kí là ń pè ní àwà ẹ́ gàgá níta àwọn ọmọ ogun máa ń gbé sọ́wọ́ máa ń gbé lọ́wọ́ yẹn tí wọ́n máa fi ń ti ìmọ̀ pé kí wọ́n máa fi kà wọ́n ni wọ́n ń pè ní àwà gàgá nìyẹn wọ́n mú ìbúra wọn ní gàgá odi ìsọ́kàn tó ti gbé yọkọ̀ dí wọn lábúrò obìnrin tẹ̀lẹ̀ sí wọn lásán ni wọ́n sì kọjá òun yàn kó lójú ọ̀nà tọ́lá wọn báyìí lèkì ọ̀la Suratul Munafiqun àyà alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kejì tẹ́lẹ̀ karùn-ún wal mahabba ìnífẹ̀ẹ́ gbólóhùn yìí ìfẹ́ sáà ní sí ọgbọ̀nà ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo sí gbólóhùn yìí lẹ́ni tí ó yẹ pé àwọn tí wọ́n jẹ́ni tí wígbó lóhùn yà á mú wọn ní ọ̀rẹ́ ayò àwọn tó yàtọ̀ sí èsì ọ̀rẹ́ wa. ṣùgbọ́n ni yòówù tí ọba ti ní tí ọba ti nífẹ̀ẹ́ gbólóhùn yìí tàbí kò nífẹ̀ẹ́ àwọn tó ti pé wọ́n wí gbólóhùn yìí gbólóhùn yìí ò lè ṣe láǹfààní rárá o ò lè ṣe láǹfààní. ẹlẹ́ẹ̀kẹfà nù májàmú la ilaha òun náà ni alẹ́ kẹyà àti alèkèyà jíjọwọ́ ju sẹ́lẹ̀ fún. eléyìí yóò mú atakété tí ìdàkejì díẹ̀ ìdàkejì rẹ̀ ní kéèyàn sẹ́rí fún omi gbólóhùn yẹn tàbí kéèyàn pàtì. alèkèyà dùn ìjọwọ́ ju sẹ́lẹ̀ fún kágbà kágbà fún la ilaha yóò jẹ́ nǹkan tó pé pẹ̀lú bá a bá rí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ láti yàtọ̀ sí ọlọ́run ọba ìdèkè ọlá torí pé yọ ọmọ ọlọ́run ọba nìkan lọ́kàn tuntun yóò sì máa sìn yọ ọmọ tẹ̀lé àwọn àti ọlọ́run lọ́kàn ìgbà táyé pọ́ bá ti gba gbólóyìn tó ju wọ́jú sẹ́lẹ̀ fún tó sì jẹ́rìí pé yóò sì jẹ́rìí pé kò sẹ́nìkan ti jẹ́ sọ́sílẹ̀ òdodo àfi Allah subhanahu wa ta'ala ìgbà tó bá ti ń ṣe léyìí yọ ọmọ pa ni dandan fún láti pé kọ́ máa gbà fún gbogbo àwọn ìfisẹ̀sìn yóò sì lè máa fi sẹ̀sìn fọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la. ṣùgbọ́n àwọn ẹni tí máa ń sọ gbọ́dọ̀ la ilaha illallah tí ọ̀wá gbà fún gbogbo àwọn ìdájọ́ rẹ̀ tí ò juwọ́jú sẹ́lẹ̀ fún àtòfin ọ̀sìn ọlọ́wọ́n bá ìlú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ yóò lè ṣe láǹfààní arára kó ṣùgbọ́ wọn. ẹlẹ́ẹ̀keje òun náà ni al kò ní jẹ́ kéèyàn lè dá kankan padà nínú wọ la ilaha illallah àti gbogbo nǹkan tí ìtumọ̀ yìí tó dá lé lórí bí kò sí pé lóni bẹ́ẹ̀ yọ gbà wọlé gbogbo tó mú wá títí tọ́ka lé lórí ní gbígbà kan tó ti pé wọlá làbíà wazida shartan sáàmì àwọn kan tó wá lékún májèmú ẹlẹ́ẹ̀kẹjọ sí pé ọ̀yẹ̀kọ́jẹ́ mẹ́jọ wazida fi sáàmì nù hàbí bímá màálì ìlàjì mìíràn àṣìyá ìkọ̀dí kó lé ha. ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n lékún ẹ̀kẹjọ níbẹ̀ òun náà ní ti àìgbàgbọ́ tí gbogbo nǹkan tó ń pè mọ́ ọlọ́run ọba ìlẹ́kí ọlá táwọn yìí láwọn tó ń sìn lẹ́yìn ọlọ́run á kọ́ àní ìgbàgbọ́ òun náà ní alukófòrò bíi tọ́ọ̀bù kẹsì àgbàgbọ́ sí tọ́ọ̀bù wọn ni wọ́n ti sì kẹjọ. ayé ìtumọ̀ rẹ̀ ní alìbàrọ̀ àtúmìnà ṣìl ìjà ọjà sẹ́kùn bí ẹbọ ọ̀la ẹ̀kọ́ ni mo wá ṣìlẹ̀ hàtà ẹ̀ tabarọ̀ àmìnà ṣìl èyàn lè jẹ́ ní sọ́mọ ọlọ́run lọ́kàn tuntun títí ó fi já wọn bí ẹ bọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlú kẹlá sọ nípa níbi Ibrahim alayhi salatu salam pé wa idh qala Ibrahim li abihi wa qawmihi innani bara'un mimma ta'budun. ìgbà tí anabi Ibrahim alayhi salam ti sọ fún bàbá rẹ̀ àtàwọn ọ̀dọ́ rẹ̀ pé dáadáa ju èmi mọ̀ jáwọ́ já tẹ̀ kó níbi kásá ìjọsìn fọlẹ́yìn ọlọ́run ọba ìlú kẹlá àwọn májẹ̀mú yìí májẹ̀mú la ilaha illallah nìyẹn káàní ká máa bíra wa táwọn májẹ̀mú mẹ́jẹ̀ẹ̀jọ ìbá ń bẹ lára wa á ọmọ àkóríire pẹ̀lú gbólóhùn la ilaha illallah wa tí kánú rẹ bá ti yín gẹ nǹkan fẹ́rù mùsùlùmí bẹ́ẹ̀ àfikọ́yà tètè lọ́dẹ̀ tó yín gẹ yẹn kọ́ dá padà sí inú àwọn májẹ̀mú la ilaha illallah rẹ̀ tó gbà lè bá jẹ́ tó ti pé ó ṣe láǹfààní láyé tí ó wúlò fún sáré máa ní àlùfẹ́yà wa. eléyìí ìtumọ̀lá ilaha illallah ni ọwọ́ àpò ìpín ẹlẹ́ẹ̀kejì nínú orígun àkọ́kọ́ nínú orígun Islam ìpín keji nínú orígun àkọ́kọ́ ìpín alákọ̀ọ́kọ́ nínú orígun àkọ́kọ́ nìyẹn a ti sọ yẹn ìpín ẹlẹ́ẹ̀kejì ní shahadatu anna muhammadan rasulullah. ودليل شهادة أن محمد رسول الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ìtumọ̀ ìjẹ́rìí wípé kò sí ẹni tí ẹ̀rí ìjẹ́rìí wípé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí ló lódodo àfọlọ́ǹta àti kàtíwájú yìí à ń láti fi kún un ìtumọ̀ ìjẹ́rìí pé dáadájú Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ti sallallahu alaihi wasallam méjèèjì wọn jọ rìn papọ̀ ni. orígun alákọ̀ọ́kọ́ nínú orígun Islam ó kójọ látara nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni shahadatu la ilaha illallah orígun ẹlẹ́fẹ̀ẹ́ tó jẹ́ ìpínlẹ̀ kejì tiẹ̀. ونشهادة أن محمد رسول الله فهما مجيجي ركن واحد أولي كنان مجيجي مكافني الشق الأول إفعال كوكو يعني الإخلاص في العبادة أنتم أيبي كما وجود اليوم أباني بيجوس وطاسي والشق الثاني إفعال كجي يعني متابعة الرسول صلى الله عليه وسلم أنتم أيبي iṣẹ́ wa tá a bá ṣe ọgbọ́dọ̀ níbàámu sí lánàá nígbà Muhammad sallallahu alayhi wa sallam. àjẹ́ yìí pé tèmi àtẹnìkọ̀ kan wá tá a bá ń pariwo ashara anna Muhammad rasulullah lẹ́yìn gbólóhùn ashara la ilaha wa tá a wá taa ní dànù tá a bá sàkìtì pàkọ́ sí tá a bá fi sẹ́yìn wa kò tí ì pèsè wa rárá o pàápàá jùlọ orígun àkọ́kọ́ yẹn kò tí ì wa rárá ẹ̀rí ṣahadata sani muhammadu rasulullah oní ẹni gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ́ sọ nínú suratu tawba ìpè laqad ja'akum rasulun min anfusikum pàápàá òjíṣẹ́ kan tí wàá bá yín lára ara yín o lára ara yín ni náà bá yín ẹni lórí bákan náà má ẹni tún gbogbo ohun tó lè kó nira báyìí tó kó wá lábàáyé ìṣẹ̀lẹ̀ òjíṣẹ́ ìṣe láàánú yín ìlẹ́dẹ̀ yín nínú rẹ̀ ti ṣe ìdẹ̀kùn fún yín bákan náà ti jẹ́ harisun aleikum olùsojú kòkòrò dáadáa lé lórí bákan náà jẹ́ ra'ufun rahim aláàánú oníkẹ́ bil mu'minin sáwọn olùgbàgbọ́ òdodo. wàdí látò ṣahádà ti anna muhammadu rasulullah. àwọn ẹ̀rí pé dáadájú ànábìwá Muhammad ti ọlọ́wọ́n bá ní ṣe kẹsí rọ́tò mi nínú kìtà ìwọ̀ sọ́nà ọ̀pọ̀ púpọ̀ nínú tíà ọ̀pọ̀ púpọ̀ nínú sọ́nà níbi sọ̀lọ́lá àìsàlám ọ̀pọ̀ púpọ̀ nínú rẹ̀ àwọn ẹ̀rí yìí ìṣẹ̀lẹ̀ bákan náà wọ́lì àwọn iṣẹ́ ìyanu tó àdá láti lórí iṣẹ́ wa min al-kitabi hadhihi al-aya ẹ̀rí rẹ̀ nínú al-Qur'an al-Karim wòláyà tá a ké sẹ́yìn ayé laqad ja'akum rasulun yaqulu ta'ala ọlọ́run sọ pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum بالمؤمنين رؤوف رحيم فهذه شهادة من الله إجاري ولا تدولون lihada rasuli sallallahu alayhi wa sallam bi risalati wa bayani sifatihi ìjẹ́rìí wa látọ̀dọ̀ ọlọ́run wípé dáadájú òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ ẹni tó ń ránṣẹ́ ni ó sì tó sàlàyé àwọn ìròyìn rẹ̀ ọlọ́run ta'ala gbólóhùn tí ọlọ́run ọba ìrìkẹ́ lásán pé lápá ìjà akọ láàmù tó wà níbẹ̀ yẹn ọjọ́ láàmù kọ́sà láàmù ìbúra ni pé mo búra ọ dáadájú òjíṣẹ́ kan ti wá bá yín látara ara yín.

bákan náà ó tún wá ṣiṣẹ́ tàkìrì máa jẹ tàkìrì ọwọ́ àfi ọ̀rọ̀ nílẹ̀ lẹ́yìn ìfọ̀rọ̀ nílẹ̀ tó ti wá síwájú. ní akọ́ni yẹn ọlọ́hun já akùn ó ti wá báyìí gbólóhùn yẹn ẹ ayéhànà ẹyẹ èèyàn hàdà khitabun li gbogbo èèyàn lélẹ́ ìdojúkọ òjíṣẹ́ kan ti wá báyìí lára ara yín òjíṣẹ́ kan yẹn tó ti wá báyìí ẹni pé ọlọ́run dojú ọ̀rọ̀ kọ gbogbo mùsùlùmí àti ọmọ ẹ̀dẹ́ nìyẹn. lè anna risalatahu sallallahu alaihi wasallam amata li jami'i saqalaini lil insi wal jin. torí pé sọ́lọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi gbogbogbò ní sẹ́ gbogbogbò ní èyí ẹ̀ fáwọn kan yàtọ̀ sáwọn kan nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ yàtọ̀ sọ́mọ ẹ̀dẹ́ náà ti fáwọn kan yàtọ̀ sáwọn kan nínú àti gbogbo èèyàn àti gbogbo lọ́lọ́run sallallahu alaihi wasallam ọlọ́run àti. àwọn yàrá wa lè máa sọ pé agbọ́ta wọn mẹ́ẹ̀dẹ́nìyàn ẹ̀tún wa lálìjẹ̀nu. bóòlù ti wá ráwọn àlìjẹ̀nu bóòlù ti bá wọn sọ̀rọ̀ bóòlù ti jókòó tí wọn. àyà ń bẹ nínú al-Qur'an al-Karim nínú suratu nínú suratu suratu al-Ahqaf wa idh sarafna ilayka nafarun min al-jinni yastami'una al-Qur'an gbàtọ́ lọ́wọ́n bá iléeṣẹ́ ládarí àwọn kọ̀ọ̀kan nínú àwọn àlùjẹ̀nu wá bá nìkan tí wọ́n gbọ́ Al-Qur'an. odidi sura ọ̀nà lọ́wọ́n bá iléeṣẹ́ látún sọ nípa orúkọ àwọn àlùjẹ̀nu ó sọ ní Suratul Jinn lọ́lọ́ ni pé e, e, qul uhiya ilayya sọ pé wọ́n ti ránṣẹ́ wá bá mi. annahu sama'a nafarun min al-jinn pé dáadájú àwọn ìkọ̀kan nínú àwọn àlùjẹ̀nu wọ́n ń dẹ́tí fàkọ́ọ̀lù wọn bá sọ pé iná sàmìàní àkùrù àánán àjàbà dádájọ́ àwọn gbọ́ kùránì kan tó ń ká ní sèyàn lè mà yáàdì ilẹ̀ rọ̀ṣìtì ó fi yàn mọ́nà lọ síbi ìtọ́sọ́nà. a rí i pé àwọn ááyà yìí ó tọ́ka lórí pé bọ́lá ti rà ní sọ́lọ́m sí àwọn ènìyàn ló tún rán sí kíni o lọ́n tún rán sí àwọn àlìjẹ̀nù. torí ẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́dọ̀jú ẹ̀kọ́ gbọ́mọ ẹ̀dẹ́nìyà àtàwọn àlìjẹ̀nu pé já àfọ́n kò ti wá báyìí. gbólóhùn ọlọ́dọ̀ náà sọ pé rọ́sọ́ọ̀lọ́n òjíṣẹ́ kan huwa man uhiya ilayhi bi shar'in wa umira bi ni òjíṣẹ́ lẹ́yìn tọ́lọ̀ ń pa láṣẹ ó fi iṣẹ́ kan ránṣẹ́ sí i ó kò fi ránṣẹ́ sí i ọlọ́run ti ó ti di ẹni tí wọ́n ránṣẹ́ láti pàṣẹ láti pàṣẹ ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run ọba ìrètí ọlá gbọ́dọ̀ ọlọ́run tó lọ́sọ pé mi ní àwọn fòsì kùmọ̀ ẹ̀ nìjẹ́ ṣe kàn mí nà lè bá ṣàrò nínú abara nú ẹrú yín ni wọlé ìta málàkà mí nà lè kò sí kì í ṣe kánà ni wà á sì ní sunnatullahi ta'ala ìlànà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nílé yìí o annahu yursilu ila al-bashari rusulan minhum dáadáa táwọn abara ẹgbẹ́ wọn látara ara wọn irú wọn náà lọ́lọ́run náà o èèyàn irú wọn ni o min bayan nítorí kó jẹ́ pé òjíṣẹ́ tá a fún wọn. tọ́wá yẹ pé ìbátan náà náà sọ́lá níjọ́ tó gbé jáde wọn ká ọlọ́pàá lọ fèdè mí tí ọlọ́run ti ránṣẹ́ pẹ̀lú ọlọ́run ránṣẹ́ pẹ̀lú ahọ́n wọn ó sì tún já ni wọ́n torí kún lè láǹfààní àti lè máa jọ fi ọ̀rọ̀ wúlọ̀ kún lè máa bá sọ̀rọ̀ kún lè máa fún wọn létí padà kò ní jẹ́ pé nígbà tó wá jẹ́ pé ọ̀tọ̀ ni èdè tí ọlọ́run fi ran níṣẹ́ ọ̀tọ̀ lè dé rẹ̀ àwọn yẹn fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ kankankan bóòlù sì fẹ́ gbọ́n tí wọ́n fẹ́ sọ yé bóòlù sì fẹ́ sọ̀rọ̀ wọlé anahum yarifunahu àti pé àwọn yẹn náà mà wọn mà bẹ́ẹ̀ wọlé oríṣiríṣi ilayhim malakan kápẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lábá lọ́rùn àmàláyíkà ni ọlọ́run amálàkù kan mọ́sàtọ́ ayọ̀kọ́ pẹ̀lú máa gbòòrùn kò lè rọrùn fún wọn kò lè lágbára àti máa bá sọ̀rọ̀ lẹ́yìnáwó lẹ́yìn sàmì dín sí him torí pé màláyíkà yìí sẹ́yìn rẹ̀ yàn wàá ayé dán láyà fẹ̀dúró náà ni wọn ò tún ọkọ̀ rọrùn fún wọn láti máa rí màláyíkà báyà màláyíkà kọ̀ fún àwọn èèyàn láti máa rí wọn. lè anahu lẹ́yìn tàbí jíǹsì torí pé àwọn màláyíkà yẹn wọn sí nínú ẹ̀yà ọmọ ẹ̀dá ènìyàn. torí ẹ̀ ló jẹ́ pé ń bàtọ́ náà fẹ́ràn lára àwọn ọmọ ènìyàn náà ló ṣe kí ni o ló ti gbé àní arusala ilẹ̀ náà ṣe wọ́n sóòlà mi ń tètè ọ̀nà òjíṣẹ́ sí àwọn èèyàn látara ara wọn ọ̀nà òjíṣẹ́ sáwọn èèyàn ọ̀nà òjíṣẹ́ sáyé látara ara wọn. bali wa mina laarọ o tún ṣe nù ìdílé Lárúbáwá nù ọ̀nà Lárúbáwá wa min ashrafi buyuti al-arabi nasaba àti nínú ẹni tó ti kọ́ báyìí jù nínú àwọn nínú àwọn ìdílé kùrẹ́ nínú àwọn ìdílé Lárúbáwá níran min bani Hashim ìdílé Hashim alladhina hum ashrafu àṣùbà ansáàbì kúrẹ́ṣì àwọn ìdílé hashimu yà gángan ni wọ́n tún gba ìjọ ní ìdílé kúrẹ́ṣì kúrẹ́ṣì sì ní ashrafu ansáàbì òun ló dá níranjù nínú ọ̀rọ̀ alárúbáwá wàhúwà khiyaru min khiyar ẹ̀sà nínú ẹ̀sà ni ya'rifunahu àwọn èèyàn máa nẹ́bí náà wọ́n ya'rifuna shakhsahu wọ́n máa ìṣesí ẹ̀ wọ́n mọ bó ṣe rí pásítálítì rẹ̀ ọmọlúwàbí ẹ̀ wọ́n mọ bó ṣe rí wọ́yà àrífóònà nasaba àwọn ọmọ ìran rẹ̀ wọ́yà àrífóònà kọ̀bìlátà àwọn ọmọ ìdílé rẹ̀ wọ́yà àrífóònà balẹ̀dà àwọn ọmọ ìlú rẹ̀ walau kanu láyà àrífóònà o tí wọ́n bá mọ̀ ní ọ̀kẹ́ ikọ̀ yóò sọ̀tì kóònà bọ́ọ̀nù wọn ti fẹ́ gbà ló ti tọ́ lódodo walau kana bi ghairi lughatihim afẹ́lẹ́ tí èsèdè wọn ni wọ́n bá fi ránṣẹ́ ọ̀kẹ́ ikọ̀ yẹ fọ̀hàmúnà kalamahu bọ́ọ̀nù wọn ti fẹ́ gbọ́rọ̀ ànábì yìí ṣùgbọ́n o ahọ́n àwọn náà lọ́n fi ràn ó sì fi sọ àlùkùránì kalẹ̀ so àjẹ́ pé yọ rọrùn ara wọn lọ́lọ́run ti gbé ojú ẹ̀ ti kèsì màláyíkà lẹ́yìn náà lọ́run tún ní kọjá èdè wọn ètò ṣe èdè míì. gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ ọba ìlú jọlá sọ pé azizun alayhi ma anittum. òjíṣẹ́ yìí ẹni tọrọ gidi ni o gbogbo ohun tó sì lè jẹ́ ìṣòro fún yín ti gbé kó fún ẹni àbí ìtọ́rọ̀ fún yín gbogbo ohun tó sì jẹ́ wàhálà ìdààmú ìṣòro ti gbé kó fún kóló wọn sọ pé aziz ayé yaani ṣaakun alayhi ma anitum yaani ma yashuku alaykum gbogbo ohun tó lè jẹ́ pé ọjà ṣòro fún yín ó nira fún anabi láti ṣe fún yín aburú ṣòro fún láti ṣe sẹwọn fún aburú rọ àwọn èèyàn lọ́rùn láti ṣe tí olórí ti ṣòro fún àmì láti ṣe ọlọ́mọ ti wá lẹ́ni tí ṣe lé olórí ó ṣòro fún láti ṣe o dákun ṣe wá lẹ́ni tó ṣe pèsè ẹbí tí ó ṣòro fún láti ṣe wọ́n ti ọjà sọ̀rọ̀ fún ọ láti ṣàbúrú mọ́ ṣe wá lẹ́ni àbúrú. tọ́ gbogbo tó jẹ mọ́ wàhálà kò rọrùn fún ànábì láti làbọ̀ yín lọ́rùn òjíṣẹ́ dáadáa ni òjíṣẹ́ rere ni ọlọ́mọ wa kí ànábì wa kí ànábì wa Muhammad yasoko alehin mọ yasoko ale ọmọtì gbogbo tí ọba ti jẹ nira fálẹ fún ma rẹ ìnira lọjẹ fún gàgà fún rẹ ọkà nàlá yorì dùláha al-mashaqqa anabi ọfẹ ìnira wàhálà ìdààmú ìṣòro fúnjọ rẹ wọ́n iná máa yorì dùláha ọmọlẹ yìí sọ̀rọ̀ ọ̀ṣọ́rọ̀ la ìdàkùnrọ̀ ọ̀rùn ni wọ́n fún wa walidhalika ja'at shari'atuhu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anusọlọ sọ pé bọ̀ẹ́sọ ilhànàfíyà ti sàmìhà ẹ̀sìn anábìwá Ibrahim tó dáa tó rọrùn tó wúlò tó yá yìí náà ni wọ́n gbé mi ti lé lórí bí wọ́n ti fẹ́ràn anábì Ibrahim wọ́n fẹ́ràn mi kọ́ọ̀lá tààlà aláwọ̀ ọba ìlú ìjọba sọ pé wọ́n máa jẹ àlà alaykum fi dín ní haraj gbogbo tó lè jẹ́ ìnira wàhálà ìṣòro ọlọ́run wọn ti sinú ẹ̀sìn fún yín sọ́ọ̀tàlùmọ̀ ìdá ayẹlẹ́ fífa. fọ̀ṣẹ̀rì àtòhùn sáhìlá ṣẹ̀rí àrẹ rọ̀ tàtàmáṣá máa kúndé rántí náà ọ bá ìṣesí àwọn èèyàn lọ ọ̀rọ̀ fún ìṣesí àwọn èèyàn. wọ́sítọ́ átìlì mùkàlàmí ó sì tún bọ́ sọ́wọ́ ìrọ̀rùn fẹ́ni tá a láwọ̀ ẹ̀sìn náà bọ̀ lọ́rùn. wàlá tùhàmílùhùn mọ́lá yóò fi kóòlù ó sì gbọ́dọ̀ gbé kọ́ wọn lọ́rùn tí wọ́n lágbára àti ṣe tàbí pé yìí ṣẹ̀ríà yìí kò gbé kọ́ ẹnìkankan lọ́rùn nǹkan tó ṣe pé wọn lágbára ti ṣe. ولهذا كان النبي صلى الله عليه وسلم يحب لحم التيسير شريعة الوجبة نبوة محمد صلى الله عليه وسلم ọfẹ ìdẹkùn ọfẹ ìrọ̀rùn fáwọn àlùkùmá rẹ̀ wọ́n máa kó yẹrọ bẹ́ẹ̀ ní amúráyìn wọn ò ní sá nẹ́bí lẹ́sà láàrin nǹkan méjì kan láàrin ọ̀rọ̀ méjì kan ilà sáárọ̀ àìsàrọ̀ ọ̀hún ìtọ́rọ̀ jù lánàá bí ọ̀hún máa lẹ́mí ẹ̀kọ́ ní ìtumà lọ́kùn bàtà ẹ̀kọ́ ìtọ́rọ̀ yẹn ìbá ti tẹ̀sẹ̀ ìdẹ̀kùn ìrọ̀rùn lánàá bí ṣe o ní wá fálùkù máa rẹ̀ kò ní mú nǹkan tí ó le tí ó nira kò ní mú bá wọn. bí ṣe ti òjì sọ́ọ́ sọ́lá àdìsọ́lá kò sì jẹ́ ni o. wọ́n kánà wọ̀yẹ̀tìrúkàwó ṣàfàfàtà bí ọmọdé. ànábì ó sì máa ń wù láti pé fún wọn wá síbi iṣẹ́ kan láti ṣe lónìí tọ́ba ti dọ̀la tí ó gbèjù sílẹ̀ lẹ́yìn tí bẹ́ẹ̀ lànà lórí àlùkò máa rẹ̀. àwọn ìpín bẹ́ẹ̀ náà láti sọ́nà tètè wọ́n ṣe tààrọ̀ wé nírú alẹ́ òní báyìí àwọn yẹn wá àwọn tí wọ́n wá lónìí wọ́n tún lọ sọ fáwọn tí wọ́n láǹfààní tí wọ́n gbọ́ nǹkan kan tí wọ́n mọ̀ pé nǹkan lọ bẹ́ẹ̀ pé à nǹkan fọyín ru o sọlá ní sọlá la tó lẹ́yìn rẹ̀ bá ti ń tó fún wọn àyàn látún tó ìlà fún náfìlà lẹ́yìn rẹ̀ odò rẹ̀ lẹ́ẹ̀kejì àwọn yẹn tó ya wá lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì báyà níbi bá para mọ́kọ̀ wá sí mọ́ ànábi sàpamọ́ nítorí kọ́mọ́dì ọ̀ràn yẹn lé wọn lórí ṣùgbọ́n pàtà ní sọlá ti lọ kó lè dọ̀ràn yẹn mọ́ lóbi jẹ́ pé àfọwọ́ àwọn ọ̀rọ̀ bí ọlọ́ta ara nìkó mú àfọwọ́ báyọ̀ wọn káàbọ̀ kó ní wọn líìdì gbogbo àwọn mùsùlùmí fún tààrọ̀ wí kọ́mọ́jẹ́jà máa nígbà tá a ní sọlọ́n ṣe kí n tó ti bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ń páyà fún ni kọ́ má di ọ̀ràn rẹ̀ lé wa lórí. tòtòrí ẹ̀ láti fi máa ń sọ yìí pé àwọn tó máa ń sọ gbólóhùn ní àsìkò àyè pé àgbà rẹ̀ má kà á sámú tí bá ṣe kí ni o tí bá ń mu ẹ̀kọ́ ìsọnù kò bẹ́ẹ̀ o kò bẹ́ẹ̀ o kètè pé tí ti kí táwọn òwe ọwọ́ àti yọ àmúkọ sọnù rárá o ṣùgbọ́n ìjọba ìwọ náà fẹ́ bá ẹ̀kọ́ lọ́wọ́ sí wọn pé nù ìlànà nísọlọ ní náfìlà ìpínlẹ̀ tí wọn lò tó wọn sí náfìlà kò sí nǹkan tó sá tó bá ti mójútó àwẹ̀rẹ̀ dáadáa o sí nǹkan kan tó ṣe tọ́. ní ìtẹ̀síwájú òun náà ni wípé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ó ní kó ṣòro fún un láti gbèǹdé ọjà làbọ̀rùn wàhálà láti làbọ̀ mùsùlùmí lọ́rùn ọlọ́run ní kó ṣòro fún kọ́rọ́rùn fún bẹ́ẹ̀ torí ẹ̀tọ́ bá sàlẹ̀ sàlá nìkan méjì kí ni òun ètò ọ̀rọ̀ òdùlé kù ìgbà tí ọba ti jẹ́sẹ̀ tó bá ti nǹkan lónìí ó lè padà ń bẹ̀ lọ́la níṣẹ́ kan so lẹ́ni tí ń páyà kí ọmọ gbé wàhálà fáwọn àjọ rẹ̀ lọ́rùn bákan náà yàtúrú kalẹ̀ àmàlà wọ́n wà yóò ṣe bọ̀ àyà díà bìí min al-amali saliha min ajli allah yashqa la ummatihi hadhihi min sifatihi anabi ama gbèsè jù sílẹ̀ iṣẹ́ yẹn sì ni anabi ó nífẹ̀ẹ́ sí láti ṣe nínú àwọn tí olóore ni ṣùgbọ́n ó gbèjù sílẹ̀ nítorí àti fipáyà kọ́ máa jẹ́ wàhálà ìnira wálé kó máa rẹ̀ bí ròyìn anabi sálọm sí rí nìyẹn anahu yashqa alayhi ma yashqa ala ummatihi ntí ọjọ nira fún àwọn àlùmọ rẹ ọmọ tí wọ́n pè nira náà ní ọjà fún. wẹ̀ẹ́sọ̀rọ̀ làwọn wẹ̀ẹ́sọ̀rọ̀ wẹ̀ẹ́sọ̀rọ̀ bí sòrò rè ha ó sì máa dunu pẹ̀lú dunu tó wá tẹ̀lẹ̀ sí àwọn mùsùlùmí àlùkọ́mọ rẹ wẹ̀ẹ́ fọ́rọ́fọ́ bí fọ́rọ́ ṣe àmà yọ pẹ̀lú ayọ̀ wọn. wọ́n máa ń ká ní ti hàn ní ti má tòrò gbogbo ẹni yóò tọ́ pé bí tèsí ti ẹ ti rí ìròyìn ẹ̀ bó ṣe rí nìyí wàlá ṣàkà annahu la ya'ti illa bil khair wa sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ dájú pé kò lè mú nǹkan kan wá ju àánú àti ìkẹ́ fún àwọn èèyàn lọ àtòrè ọlọ́ba kí anabi sallallahu alayhi wa sallam. gbólóhùn ọlọ́run ọba tọ́lọ̀ sọ pé harisun alaykum ayé olójú kòkòrò ló jẹ́ lẹ́yìn lórí yẹn ni pé harisun ala hidayatikum anabi sojú kòkòrò àti fi yín mọ̀nà wa ikhrajikum min adh-dhulumati ila an-nur ó sojú kòkòrò àti fàyín jáde kó nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ولذلك كان يتحمل المشاقة في دعوة الناس طلبا لهدايتهم torí ẹ̀ lásán ló fi ń gba àgbàmọ́ra ìnira gbogbo sùtá táwọn yẹn fi kàn án fi rún mọ́ra nítorí àti pé àwọn yẹn lọ síbi pé ó pè wọ́n lẹ́ńdínrán kan ìmọ̀nà wọn wọ́n ìsọ̀rọ̀ di mìíràn tó lè máa ti gbà náà tó sì ràn kan fóun lè mú ọ jáde kó nínú àwọn kò lọ sínú ìmọ̀lẹ̀ kan ṣoṣo. hàtà kọ́lá lọ́hùn kọ́lá lọ́hùn lọ́hùn débi kọ́lá wọn fẹ́ẹ́ lè kí wọ́n sọ pé لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين tó ṣe é ṣe rí àdúntàlá tó parẹ́ ẹ̀rùn في wọ́n fẹ́ kó fi tẹ́lẹ̀ wàhálà balẹ̀ ni pé kí ló dé táwọn èèyàn yóò jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀yẹ̀ fún ọba ọ̀yẹ̀ fún ọba níwọ̀n ni o níwọ̀n ni o ọlọ́ni afa anta tó kiri hùn náà sàtà hàtà mọ̀mìnì tó lè jẹ àwọn èèyàn pa ni yóò fi jẹ́ olùgbàgbọ́ òdodo rárá o kò sì jẹ́ nípa ń bẹ̀ torí kọ́ ní ṣùgbọ́n ọ̀kan ìdáyà sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní tánà bí fi kalẹ̀ fún wa tá a lè ṣe ní ká tọ́ka ilé ìdá ilé ìdá ilé ìdá ọlọ́run fẹ́lẹ́ òfẹ́lẹ́ òfẹ́lẹ́ ẹ̀jìnà sílẹ̀ ọlọ́run kọ́ ilé fún wa kọ́ fẹ́lẹ́ kọ́ fẹ́lẹ́ àníṣọ́lá kọ́ ilé yìí àníbi fẹ́lẹ́ yìí ha ìmọ̀nà tá a ní nìyẹn o. nà tọ́ lẹ́yìn náà ọlọ́run bá ti ọlá ga jùlọ bó ti sàlàyé fún wa nípa ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ pé bilmu'minina ra'ufur rahim ó sì jẹ́ ra'ufu sáwọn olùgbàgbọ́ òdodo jẹ́ rahimu sí wọn. gbólóhùn ra'ufu yẹn mìíràn rọ àpà látara àánú wàyíyá àrọ àrífò wọlọ́fùfù ìsí ẹ̀dẹ̀ ìlànà níjẹ̀bẹ̀. gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́run ní rahim ẹnìkẹ́ olùkẹ́ni ọlọ́run àbí olùkẹ́ni àná wàsọ́fà hóbi rahma ọlọ́run ròyìn rẹ̀ pẹ̀lú ìkẹ́ wàlẹ́ ìtẹ̀lẹ́ wọlé yìí ànábì ìsẹ̀ntólè ọlọ́run fàbí ma rahma ti mi náà lọ́ọ̀hìn líńtẹ̀lẹ̀ rọ̀ pẹ̀lú ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ló fi rọ̀ fáwọn olùgbàgbọ́ òdodo wọ̀lọ́kùn tàfà bọ́n tó ọba lọ jẹ́ni tó burú ni apá rẹ̀ yàn kọ́lí ìdọ̀lùkọ́lù lẹ́ńtọ́kà كان صلى الله عليه وسلم متواضعا لين لينا مع المؤمنين عليه السلام ọjẹ oníwà ìrẹ̀lẹ̀ ní pé olùtẹríba oníwà pẹ̀lẹ́ ni. bákan náà ó tún wá rọ fáwọn olùgbàgbọ́ òdodo yakhfidu lahum janaha yóò rẹ̀ yẹ rẹ̀ lẹ̀ fún akọ́pá rẹ̀ yóò rẹ̀ lẹ̀ fún wọn. bákan náà wa yastakbiluhum bil bishri yóò tún wá kó àpàdé wọn pẹ̀lú ìtújúká alibóṣùrù ìdùnnú alibíṣùrù ìtújúká wal mahabba yóò pàdé wọn pẹ̀lú ìfẹ́ wal atf àti àánú wal ihsan àti dáadáa fàhádìí min sifatihi sallallahu alayhi wa sallam nínú olùyàn níbi náà gbogbo àwọn kàtà ń ka yìí. ذكر الله خمس صفات في هذا الرسول ìròyìn márùn-ún lànà ní àná sísálàmù lọ́lọ́run alakoko anahu min anfusikum latara ara wọn ló ti latara mẹdẹni ló ni azizun alayhi ma anittum gbogbo ń jẹ isoro wàhálà o soro fánàbí láti sele lori. lórí ni harisun bilimu mu'minin harisun alaykum ó sì lori lori bákan náà àwọn olùgbàgbọ́ òdodo bákan náà tún wá jẹ́ rahim aláàdúnìkẹ́ àwọn ìròyìn wọ̀nyí oníròyìn tí Allah subhanahu wa ta'ala tó fi ròyìn anabi Muhammad sallallahu alaihi nínú ayé alákọ̀ọ́jà akọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ìròyìn márùn yìí nínú ìròyìn anabi sallam wọn bó ṣe wá jẹ́ pé nínú ìròyìn márùn yìí méjì. lọ́lọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlátọ́jà sàlẹ́sà fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́dún bíi mu'minina rọ òfò rọ̀lẹ́ aláàánú oníkẹ́ ńlá ní sọ́lá tẹ̀sà àwọn olùgbàgbọ́ òdodo. لأنه صلى الله عليه وسلم كان غليظا عليه عليه المشركون كان غليظا على المشركين والمعاندين. أنا بالله كوكو ما هو على àwọn ẹlẹ́bọ ó sì lé gbogbo báwọn tí wọ́n tí wọ́n mọdì tí wọ́n takú báwọn oníkòdodo tí wọ́n lòdòdò bẹgọdọbìn bẹgọdọbìn là ó lé gbogbo wọn pẹ̀lú ìbínú tó wá látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kama qala ta'ala gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ìlẹkẹ láti sọ pé yá ayyuhan nabi ọpẹlẹ anabi jahidil kuffara wal munafiqin jàwọn aláìgbàgbọ́ lógun bákan náà àwọn tó ń jẹ́ olójú méjì sọ̀bẹ́sẹ̀ ló múnáfíkì ìjà wọn lógun wọ́n ló ń àlẹ́ yìí lé gbogbo mọ́ wọn fúnlẹ̀ mọ́ wọn. wọ́n máa wá hàn jahanna ibùdó tí wọ́n ní náà jahanna ọ̀bí ìsàlùmọ̀ sí eléyìí ti burú já ìdí kò sáré ní. wọ̀rọ̀ fàtó wọ̀rọ̀ fàtó fàásàtó ń bẹ̀rẹ̀ òkìní. àánú àti ìkẹyẹ méjèèjì ọlọ́run dá ọ̀sán lẹ́sà fáwọn tó ń di olùgbàgbọ́ òdodo. ọlọ́run dá ọ̀sán lẹ́sà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. wàhákàtà mọ́mìnún báńdò ọmọ àìbáw báyìí náà wá ní àwọn olùgbàgbọ́ òdodo apá kan wọn tí agbá kejì wọn ti gbọdọ̀ mọ̀ sí náà ní ọba náà ti gbọdọ̀ jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí ọlọ́ọ̀tí ọ̀la rẹ̀ gàdí lọ́sẹ̀ sọ fún wa nígbà ìṣọ́ọ̀tì fatihi aya twenty nine yìí pé muhammadu rasulullah anabi na ọlọ́ọ̀ni anabi wa muhammadu sallam ti ṣe ọlọ́ọ̀ bá ní tẹ́wọ̀. walladhina ma'ahu àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ àtànẹ́lẹ̀ sálàm tó jòjì sí ọlọ́run àtàwọn ẹ̀mẹ̀wá wọ́n lé koko lórí ẹ̀ńtọ́jà aláìgbàgbọ́ pẹ̀lú òun ti dà ọ́ tí ó fún ọ ní jẹ̀mú ọ̀rọ̀ lọ́rọ̀ fún ọ lálàáfíà ó ní olójúkọ ráyè gbogbo tí ń nawọ́ tó bẹ́ẹ̀ ní tu ọ lọ́wọ́ bó ti ń fà á bẹ́ẹ̀ náà ní ọgbà fífà bó ti ń tẹ̀ bẹ́ẹ̀ ní yanu bó ti ń lù bẹ́ẹ̀ ní dún subhanallah wọn lórí déyìn ní mọrírì òrì Ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà pé á Ọlọ́run ọba tó lóore ni o àwọn àwọn ọmọ yìí pé àwọn anẹ́sùn sálàmù àtàwọn olùgbàgbọ́ òdodo wọ́n lé kókókó máa tán di aláìgbàgbọ́. bákan náà bí wọ́n ti ń lé kókó má láìgbàgbọ́ yìí lẹ́ẹ̀kan náà wọ́n tún jẹ́ kí ni o wọ́n ti ń jẹ́ ruhama bainahum wọ́n jẹ́ aláàánú oníkẹ̀lá ní ara wọn jámù rahim ruhama yẹn ni pé nínú táwọn náà lè gbàròyìn pẹ̀lú ẹ̀ ni wọ́n jẹ́ kí wọ́n náà bàbá ọ̀dájú òní ẹgbẹ́ ọmọ ìyá yẹn lẹ́nu ẹni tí ò ní gbàgbọ́ kankan tó wá sọ pé ìyá àdúrà kan ni bàbá àdúrà tí bàbá èpè ni wọ́n bàbá èpè ni ẹni tí ọmọ ẹni tó yẹ kó pè wọ́n ń pè ìyá àdúrà ọ̀gá o torí ànábì wa sallallahu àtàwọn olùgbàgbọ́ òdodo ọjọ́ àná wọ́n jẹ́ àyẹ̀kùfà wọ́n lè báwọn bákan náà ruhama ubayna wọn á jẹ aláàánú oníkẹ láàrin ara wọn bí ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo òṣèré ni fáwọn akájẹ aláàánú ọjọ́ oníkẹta wọn ṣe dára sí àwọn ènìyàn nítorí pé àníbọ̀ Muhammad sọ̀sọ́lá àtàwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo pẹ̀lú rẹ̀ ń jọ́ àná ọlọ́run bá fi ìwà tó dáa ó fi ròyìn wọn ibi báyìí òun náà ni a wà dá ìdánilẹ́kọ̀ọ́ wa ní alẹ́ yìí òun náà ni a dá dúró lẹ́ni tí mi àbí Allah subhanahu wa ta'ala ìpè kọ́dà púpọ̀ sí àdúgbò àtẹnìkọ̀ kan wa àwọn ọ̀rọ̀ tá à ń wúlò fún wa ilé ayé wa níbà yìí ká ń gbogbo ẹ lọ ọlọ́run fún wa bẹ́ẹ̀ láti lo lójúkọ̀ náà ti wọ́ lọ́wọ́ ọlọ́dàkùn ní wúlò fún wa sáré tọ́ba tún dàbí pé àwọn ọlọ́dàkùn yà sáǹfààní pẹ̀lú rẹ̀ wọ́n sọ̀rọ̀ làmọ́ wọ́n sọ̀rọ̀ làmọ́ ọ̀bá rọ̀

ṣe dá ọ̀rọ̀ yẹn tí ń kọ ìṣirẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lágbègbè Suratul Fatiha ní ọ̀rọ̀ tó sì súnmọ́jú tí àwọn olùmọ̀ tí wọ́n sọ nípa wípé Fatiha kékeré gẹ́gẹ́ bí àná sallallahu alaihi wasallam ṣe pé ìwà pé ọ̀pàtàkì púpọ̀ nínú ìrun ẹni yóò tẹ́ wá sí ké Fatiha kò ní ìrun ara bó ti kọ̀ wọ́n ó sì fẹ́ jọrọ tó ogun régé pẹ̀lú ọ̀ràn àwọn olùmọ̀ òun náà ni pé táyé pé ìmọ̀ọ́mù bá ń ké ó jẹ́jẹ́ ó ti pa dandan fún ọ lásìkò tí ń ké ó jẹ́jẹ́ yẹn ká máa fi fati àti wà náà lásìkò tí ìmọ̀ọ́mù bá wá ń ké ó sókè ńtọ́ da àdùtọ́ tọ́jú òun náà ni kí ọmọ fọkàn bá ìmọ̀ọ́mù lọ ní ìbámu sí gbólóhùn ọlọ́run la'allakum turhamun pẹ̀lú ìbàjẹ́ tó ṣe pé yọ jẹ nìkẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ. so eléyìí làwọn olùmọ̀ọ́ká fi dó lórí wípé tí mọ̀ ń bá ké jẹ́jẹ́ àmọ̀ ké tiwa náà tí mọ̀ ń bá ti ń ké sókè àjẹpá gbẹ̀rún dákẹ́. tọ́ àwọn tí wọ́n dó lórí wípé àwọn olùkọ̀mọ̀ọ́ká dó lórí wípé àti ń ké jẹ́jẹ́ o àti ń ké sókè o ó sì di dandan abẹ́bí báyìí láwọn náà wá lọ wá àwọn ọ̀nà oríṣiríṣi bóyá tó lè fi rọrùn téèyàn fi ké níbẹ̀ náà tó sọ pé tí ọba jẹ́ pé ìmáàmù wa sọ pé alihamudulilayi rabbil alamin àsìkò tó fi dá kẹ́yìn gbọ́dọ̀ sọ alihamudulilayi rabbil alamin arrahmani rahim máàlì ké pọ̀nìtó tọ́ba rọ̀ pẹ́ tọ́wọ́ jẹ́ pé ńgbà tí ìmáàmù tó ṣe wọ́n lọ bọ́ọ̀lì lọ́wọ́ fi àsìkò díẹ̀ lẹ̀ wọ́n lọ sí pẹ̀yìn ọ̀sẹ̀ kìíní o wọ́n lọ fi ké Suratul Fatiha ń bẹ́ẹ̀ ní ọba tó gbẹ́ ó dà tó bá ti ń ké sóra mi lọ báyìí láǹfààní ṣùgbọ́n tá a mọ̀ pé ọkàn wọ̀ ní báyìí máa mú lọ pẹ̀lú àwọn nǹkan tí ìmáàmù ṣe kí ni ò ti ń ké tọ́ba lọ jẹ́ pásítọ̀ tí ìmáàmù ń ké nǹkan lọ yìnra ọba lọ sàtìtì wọ́n yóò ṣe àyà kan gbé síra wọn tí ọmọ bí ó ṣe ṣe tí wọ́n ti ń ká wá sí àtẹ lọ ọlọ́wọ́ fi ọkàn méjì sínú báyà yẹn kan ṣoṣo ọkàn kọ̀ọ̀kan náà lọ́wọ́ nù báyà wa kò ní rọrùn fún wa láti gbé káwọn pé mọ́ musa sì ṣe dípò pa ṣe kílẹ̀ o náà sọ pé a fẹ́ tún ṣe Allahu ta'ala a'lam níbi tí ìmọ̀ ọmọba ti ń kí ó jẹ́jẹ́ káwọn ké fatiha wa náà ìtọ́ wa ti ń kí ó sókè lásìkò ti ń kí ó sókè káyọ̀ pé à ń kí ọkàn báyìí máa mú lọ pẹ̀lú tí ń ké yẹn òun náà Allahu ta'ala a'lam wa a'lam. وعليكم السلام ورحمة béèrè ìbéèrè rẹ kọ́ yanjú. àkùsà nípa àgbọ̀wọ́ sókè ẹ̀dá kan ṣàlàyé ẹ̀kọ́ yanjú. ní ìlú wa nípa àgbọ̀wọ́ sókè tí báyìí láti gbé ni tí báyìí láti gbé ọ̀pẹ́ nípa rẹ̀ náà ni àtìgbè tó ń wí ń bẹ̀. wallahu ta'ala a'lam ìgbà tí àwọn àsìkò tí ó kan pa láti gbọ́wọ́ sókè. mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ńgbà tá à ń wa tá à ń pè ní ẹni yòówù tí ọba bá yẹn lásìkò yẹn nǹkan ṣe tí ó yẹn ti ìgbọ́wọ́ sókè yẹn kápá nígbà tí à ń akbar àbí nígbà tá a ti ń lọ sí nígbà tá a bá ti ń gbórí dìde tá à ń dórí dìde ní rògbòrò odi mélòó odi mẹ́ta ọkàn pa nígbà tá a bá dìde fúnra kẹlẹ kẹta ṣé báyìí rògbò ṣe rí nìyẹn. ìwà ń bẹ nínú àwọn tó ti pé wọn gbọ́ yé pé ẹ sábà ti ṣe allah akbar lákòókò pa wọrun sáti allah akbar pa lọ sí rògbò àkọ́kọ́ sáti bí allah liman hamida tá a dìde tó ní alákọ̀ọ́kọ́ yẹn náà wọ́n ti gbà pé àwọn kan gbà pé níbi ẹlẹ́ẹ̀kejì ànígbọ́ sókè níbi ẹlẹ́ẹ̀kẹta ànígbọ́ sókè níbi ẹlẹ́ẹ̀kẹrin àgbọ́ sókè ìtawọ́ tí àgbọ́yé yẹn ń lọ púpọ̀ fún ni wípé nígbà tó bá ṣe ń rúkú rúkú ní rúkú ti máa jẹ́ tó ṣe báyìí ní sìn ó túmọ̀ pé gbogbo ìgbà tí ó rúkú ìgbà tí sì ń gbórí dìde tó àṣekìnì àmàwé dìde àmà gbọ́ sókè bẹ́ẹ̀ tó nígbà tó bá sì dìde fúnra ká ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tó ti táyà tán bóyá di olóko mẹ́rin tàbí bí olóko mẹ́ta tó dáa ní tó de fúnra ká ẹlẹ́ẹ̀kẹta àgbọ̀wọ́ sókè ọlọ́ọ̀tà làálẹ̀ téèyàn bá ti téèyàn bá ti dúró lórí eléyìí tó ti pé èso tún lè tayọ rẹ̀ a gbọ́dọ̀ ṣe nǹkan míì tayọ rẹ̀ àfi tó pé gbogbo ẹ̀ pátá lókùtà tó sókè ni lápẹẹrẹ mo ti gbọ sókè láwọn àyè yìí mo tún ń lọ sí sùjúdù mo tún fẹ́ gbọ́ sókè láàrin sùjúdù méjì sókè ń ya mo tún fẹ́ dìde gbọ́ sókè máa ń kankan rárá o lè ṣe ní nínú ọgbà yìí ọ̀nà tá a sọ yìí kódà náà ló ti máa ọwọ́ sókè tàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ìgbà tó bá títà lọ àkúrò yẹn lọ́mọ tó kí ni o lọ́mọ tó ọyàn sókè wallahu ta'ala a'lam nínú gbogbo ẹ̀ náà bó ṣe ṣe gbogbo ẹ̀yẹn àwọn àyè mẹ́rin tá a sọ ìkànpá púpọ̀ ju àwọn yòókù yẹn lọ wallahu ta'ala a'lam wa a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك